Hello everyone, welcome to Honest Palace. Right here is Ile Ife in Osun State and I'm here to show you the beautiful palace of Oni of Ife. That is the number one ruler of Yoruba land. We're going to tour around so I've seen the guards and they decided to take me around. So guys, this is the entrance and we are going in now. Everything go sir. Alright. Guys, that is the awesome palace. I'm, I'm not sure if I can go in there. So we still have a few things here. And there is a police <laughs> station over there. And look at that statue. So let's keep going. That's the king. Ọládélé Ọládosù tí mo jẹ́ ẹmẹsẹ̀ Ọ̀ọ̀ni ibi tí a wà yìí tẹ́ wọlé sí ó jẹ́ orírun gbogbo ilẹ̀ Yorùbá onáfin kí ọba wa ní olórí aládé gbogbo ibi tẹ́ wà yìí ẹmẹsẹ̀ court yìí ẹmẹsẹ̀ court a ní ilé ìgbẹ́jọ́ mẹ́rin tẹ́ pé ẹjọ́ tí wọ́n bá dá níbi ẹmẹsẹ̀ court yìí bọ́ bá gbé dé court òun náà ni wọ́n máa dá níbẹ̀ tó dẹ̀ ní sí pé wọ́n ṣe èrú níbẹ̀ tí ò bá tẹ́nì yẹn lọ́rùn a tún wá gbé lọ sọ́dọ̀ àwọn aishif báyà wọ́n ń jà lélẹ̀ tàbí pé wọ́n jẹra wọn lówó àdèmàbà wọn yanjú ẹ̀ ní tribune yìí tí wọ́n bá rí pé kò tẹ́ wọn lọ́rùn gẹ́gẹ́ àwọn agbé lọ sọ́dọ̀ kábíyèsí aláṣẹ ọba wa Adéyẹyẹ Ẹnìtàn Ògúnwùsì agbé lọ sọ́dọ̀ ni tí wọ́n wá gbé dọ́dọ̀ bàbá tán tí bàbá rí pé àwọn ẹni yìí pé ó ti fẹ́ máa mú ẹ̀ẹ̀kanú eh, dání bíi pé kó máa para wọn sódì bẹ́ẹ̀ bàbá wa ní pé ká mọ̀ lọ sí ilé àṣẹ ilé àṣẹ náà pè ní temple of wisdom ilé àṣẹ yìí ó pín sí oríṣi méjì ilé àṣẹ yẹn téèyàn bá ń jẹ owó tàbí pé ó tọ̀run jalè tó bá yẹ pé òun jalè wọn á ní kó tọ̀ lọ́ọ̀ pé àwọn fámílì ẹ̀ wà gbogbo wọn wà bẹ́ẹ̀ àwọn amúlọ sí ìdí ogun yẹn gbogbo nǹkan tó yẹ kán ṣe wọn á ṣe fún un tí wọn bá ti wá sí bẹ́ẹ̀ tán tó tọ̀ bá búra èké ó máa kú before seven days. Wow tí èèyàn bá dẹ̀ sàdúrà ń bẹ̀ náà gbogbo àwọn alágbára ní nàìjíríà wọn wá ń wá síbẹ̀ wọn wá ń pray tẹ́ pé àdúrà wọn náà jẹ́ ẹ̀mú gbà lẹ́rọ̀ tá à ń sọ lọ ẹ̀bùrà tó wà nílé Ifẹ̀ ó jẹ́ four oh one. four hundred and one. bẹ́ẹ̀ ni sùmọ́ ní four hundred and one yẹn sẹ́yìn pé orírun ni bíbá yìí àwọn two hundred tó kù wọ́n ti káàkiri káàkiri gbogbo ìlú sórí bẹ́ẹ̀ wọ́n ti lọ ilé tó tẹ Pẹ̀tùdé ilé tó tẹ Ilé-Ìṣàdó ilé tó tẹ Ìbàdàn dó káàkiri àgbẹ̀ ṣùgbọ́n nísàn nínú two oh one two oh one tó kù ẹyọ kan wà ń bẹ òun náà ń pè ní ọ̀ọ́ni ọ̀ọ́ni kì í kú síbẹ̀ ẹ̀wọ̀n abibọ́lá two hundred lára wọn ni ilé wa orúkọ ilé náà ń pè ní òrìgì ọlọ́fin orí òrìgì ọlọ́fin ọlọ́fin òrìgì ọlọ́fin sátọ̀dé àkọ́kọ́ ni wọ́n máa ń ṣe nùsù kẹfà gbogbo tí bá ti rí kinní yìí ẹ ti mọ̀ pé babaláwo tó gbóná ó wà nínú ilé yẹn ni sátọ̀dé àkọ́kọ́ ni wọ́n máa ń bọ ifá ọ̀ni tí àwọn nǹkan tó máa fi bọ́ fọ̀ ni kíní àwọn bíi ìgbín gbogbo rẹ̀ àti erinlá àwọn náà máa fi ń bọ́ bá tó bọ́ fáwọn ní tán. kí ni erinlá. erinlá erinlá yẹn ó ti yá àwọn tí dàbí màálù kò ní ní èwo lórí òun náà pè ní erinlá ó máa tóbi gan àwọn náà máa pa sínú àìsè àwọn nǹkan yẹn after àgbà yẹn tí wọ́n ti wá ṣèlùtù yẹn tán fáwọn òyìnbó gbogbo náà wọ́n máa wá sátọ̀dọ̀ wọ̀ ọ̀kọ́ yẹn ibi tí mo pè ní ìdí ògùn láàbì yẹn èrò máa pọ̀ láti máa wá máa ṣe prayer àdúrà ń kọ́ dẹ̀ ń gbà after gbà tí bàbá ti ṣe táwọn ti ṣe ọdún yẹn tán gba ẹnu gbọ́n babaláwo káàkiri àgbáláyé gba iná tó nóró ẹ̀fẹ́ àti lọ máa sọ pé mo fẹ́ sọdún fa bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. so just explained everything to us now we're moving to another place. sẹ́rí ibi tí a wà yìí náà ń pè ní ilé ńlá ní ayé àtijọ́ inú ayéré ni bíbá yìí wà pé bí àwọn àti bàbà sẹ́yìn pé ìgbà tó dún là sa Adésọjí Ọbadérẹ̀mí Ọbadérẹ̀mí àwọn náà tún bíbá yìí ṣe fún àti máa jókòó pé tí wọ́n bá yé dájọ́ tàbí kí wọ́n bá ní àlejò ọba Adésọjí Adérẹ̀mí ó jẹ gọ́vnà ó dẹ̀ jẹ Ọ̀ọ̀ni láyé western region àwọn náà tún bíbá yìí ṣe àwọn olóyè apọ̀ tún rèé àwọn olóyè apára ìsìnlẹ̀ obìnrin wà nínú àwọn obìnrin ẹni máa ń pè ní ìyálóde ìyálóde bẹ́ẹ̀ bàbá tó wà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ilé bàbá wa ọ̀ọ́ni ọ̀fífẹ́ ọba adéyẹyẹ ẹni tó gúnwùsì ọ̀gágá di second bàbá tó wà bẹ́ẹ̀ ní pẹ́sẹ́ńlì ní ilé nǹkan tó wà lórí bàbá tẹ́wọ̀n yìí náà pè ní adéarè adéarè ọ̀rẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó ní bàbá fi ju gbogbo lọ́balọ́ba lọ adé yìí kì í ṣe pé à ń gbé lọ sí òde inú ìnáwó kì í ṣe pé à ń gbé lọ sí ilé ibi kan ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń jáde ẹni tó bá dẹ̀ jẹ́ ọ ni ìbá àsọmọ yìí ti yẹ twenty years tí wọ́n bá ti ń gbé lé orí sáìsì orí ẹ̀ ó máa ń ó máa ń ṣe rẹ́gí lórí ẹ̀ ó ń wo ní báàgì sìmẹ́ǹtì kan fifty kg ṣùgbọ́n tó bá ti ra àwọn kan tuntun rẹ̀ àwọn ànàsí níbi ibi tó wà wọ́n ní pé ànàsí lẹ́kùn jẹ tí wọ́n ti wá ṣe gbogbo àwọn ẹran kejì tó yẹn tán àwọn ajẹ́ kó yé ara yẹn ara yìí tó ti wúwo ní fifty kg yẹn àwa fúyẹ́ tí ara yẹn bá ti fúyẹ́ àwọn agbé ara yìí àwọn agbélé bàbá lórí tí bàbá bá ń lọ ẹ máa rí kójú bàbá ó máa white ìyẹn kábíyèsí aláṣẹ wọ́n máa ń pa àwọn kan ní lókolóko tí ẹ bá fẹ́ kọ̀ fáàmù ní ọjọ́ yẹn tí ẹ bá wá láti wá ṣe ayẹyẹ fún ọdún ọlọ́jọ́ tí ẹ bá nà kàárín sí ààrẹ pé ìwárè yìí o mo rí ọlọ́dún yìí o kejì rí ọlẹ́mí o ìkan báyìí báyìí báyìí ni mo fẹ́ kẹ́ fi ṣàdúrà àdúrà yín dẹ̀ máa ó dẹ̀ máa gbà after bẹ̀rẹ̀ tí bàbá wọn padà bọ̀ sẹ́yìn kójú ọba wá tìgbà tó lọ gbogbo àdúrà tí àwọn èèyàn ti ṣe yẹn ó tún máa heavy ó tún máa padà sí àyẹ̀ táìmù bá yẹn ojú ọba máa change táìmù bá yẹn náà ń pè àwọn lókolóko tó bá múra ní wáta àrùn kìíní yẹn àwọn ló bò dúdú àrọ̀ wàásù lè sálọ ayé àwọn yẹn ló máa ń mú àtòrí dání àtòrí tó bá mú dání yẹn wọ́n ní láti máa pín lọ́jọ́ ọ̀nà fún bàbá sẹ́yìn pé kíní fíjì kejì ó ti wo ó ti wo fún bàbá láti gbé bẹ́ẹ̀ ni ó ti kìtìrò kékeré bàbá láti máa sáré padà lọ síbi tí wọ́n ti là gbé nǹkan yẹn sílẹ̀ ó jẹ́ bí ti àrò ṣe nìyẹn síbọ̀ irin tó wà ń bẹ́ẹ̀ nínú àwọn ọba fifty tí wọ́n ti tí wọ́n ti wájà àrí bẹ́ẹ̀rẹ̀ àwọn èèyàn mẹ́rin àrí àjàgún láwarí kan ọ̀ọ́ni àrí ọ̀pọ̀kun adésúnjú adé àkọ́kọ́ olúbùṣe wà adẹ̀tòrí ti sa adésọjí adérẹ̀mí ọjọ́ mẹ́ta àwọn ọmọ yóò jẹ gọ́vnà tí wọ́n ti jẹ ọ̀ọ́ni ẹlẹ́kẹrin ni bàbá olúbùṣe kejì olùpèsè kejì ìyẹn bá okùn adé sójú adé àwọn náà ṣe nàmbà four sẹ́yìn pé àwọn tó máa fi jẹ ọba àwọn alágbára ni àwọn alágbára yẹn bí kan du afẹ́fẹ́ bí kan du omi bí kan dọ̀ta sódì mọ̀ bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn láti gbà yẹn ẹni tó wá jẹ wá pa erin àwọn akó erin yẹn ìwo méje yẹn àwọn akó wá fún royal bless ọ̀nì àwa ṣàdúrà fún tí wọ́n bá ti wá ṣàdúrà fún tán àdúrà ń tọ̀ dẹ̀ máa gbà àwọn àgbà ní ọwọ́ ẹ̀ méjì kìíní ìkan wà nísàlẹ̀ ìkan confam ní original ní ìwò irin yìí sẹ́rí ní ayé àtijọ́ kò sí pé báyẹ́ pé kò sí fọ́tò kò sí pé wọ́n yà ń pẹ̀lú fóònù ṣùgbọ́n ní ayé àtijọ́ gbogbo kan tí wọ́n ṣe ló wà lára lẹ́kùn yìí àwọn ẹrú lélẹ̀ síbẹ̀ tó máa ń dáná Il est fait. sẹ́dẹ̀lẹ̀ Ilé-Ifẹ̀ a máa ń mọ ẹmu gan ṣùgbọ́n kò sí ìrànmọ́fẹ̀ tó máa kó máa mọ ẹmu tó máa dá ẹmu tó máa gbọ́n ọ̀pẹ àlejò ló máa ń il fún Ifẹ̀ àlejò ló máa ń dẹ́mu fún Ilé-Ifẹ̀ bí wọ́n ti mú ọ̀daràn láyé àtijọ́ ilé wọ́n máa kiri di ọwọ́ ọ̀daràn wọ́n máa dì ní ẹ̀yìn ni wọ́n máa kí bàbá wa ní oríkì kan pé wọ́n ní alẹ́sìn mọ́gùn ọ̀ ni ìtumọ̀ ẹni de bàbá ń lẹ́sìn ṣùgbọ́n bàbá ò lè gbẹ́sìn wọ́n máa ń gbẹ̀sẹ̀ fún bàbá ni kí ló dé ọ ni o lè gbẹ̀sìn sẹ́yìn pé kó gbẹ̀sìn kó lọ gbé kó lọ lẹ àmọ́lẹ̀ bàbá ò lè gbẹ̀sìn wọ́n máa gbẹ̀sìn fún bàbá ni so ti bẹ́ẹ̀ bàbá dẹ̀ ń fún ọ ní owó wọn. àwọn ọdẹ lélẹ̀ ìyá rí pé nígbà tẹ wọlé sí báyìí ẹ ti máa rí bí ẹyẹlé hmm. a ní ẹyẹlé kì í bónílé jẹ kó míló bónílé mu kó wá dọjọ́ kó wá yẹrí bẹ́ẹ̀ ni túmọ̀ ẹ̀yìn sẹ́dílé eléyìí ẹ ti máa wo orí ọ̀dọ̀ bàbá pé ìjàlá tí wọ́n máa ṣe kí wọ́n máa pariwo ọmọ yìí kábíyèsí kìnnì kan ilé ìjẹ àni ẹni bá gbé kàkàkí ọba ìbò ló ti fẹ́ fọ́n sẹ́wọ́n kò tó ti máa fọ́n ìgbé bá ti ń fọ́n lọ́wọ́ lọ́tọ́ máa pé ah kàkàkí ọba bá ti ń gbé lọ ìgbé báyìí ló wà bí ìyẹn ti jẹ́ nìyẹn sẹ́yìn náà yàtọ̀ kò sí mọ́tò kò sí machine ọkùnrin tó bá ní tó bá ní egun wọ ní àkún wọ ní bàtà owó tó máa lò àwọn náà máa gbé kẹyìn sẹ́ríbi tẹ́ wá yìí ọ̀mbrẹ́là lélẹ̀ kò sẹ́mọ̀ tó gbọ́dọ̀ dé ọ̀mbrẹ́là wá sínú àfẹ́ yìí lẹ́yìn bàbá wa nìkan lẹ́yìn ọ̀ọ́ni nìkan ọ̀bàdé ẹ̀yẹ nìkan fún oṣù títí di òní tí èyí bá ń bọ̀ láti ẹnu gate àti máa rí a máa lọ bá a pé arákùnrin arábìnrin pa ọ̀mbrẹ́là rẹ̀ yìí tó bá so lórí kó bá sorí kókun a máa ní pé kó lọ ra sànà wá fún a wá sànà sí fún rẹ̀ ọ̀mbrẹ́là yìí dé máa jó bàbá nìkan yálà òòrùn mú ni yálà òjò ń rọ̀ ni bàbá nìkan ló gbọ́dọ̀ lo ọ̀mbrẹ́là náà fi yẹn àwọn ọdẹ ilé kọ́ ni bàbá ṣẹ́dẹ́ àwọn eléyìí before Nigeria police àwọn yẹn náà máa ń pè ní akọ́dà akọ́dà yẹn àwọn náà máa ń wọṣọ pé pé àti àti àwọn yẹn ni wọ́n lọ ń mú yàn wọ́n máa lọ arrest yàn nígbà yẹn before Nigeria police kí àwọn ọlọ́pàá tó dé ṣẹ́dẹ́ lẹ́yìn pidánpidán pidánpidán yẹn tí bàbá bá ní àlejò wàá máa pe dán kí bàbá tó jáde sẹ pé ẹlòmíì ti lè máa sùn ṣùgbọ́n tó bá ti pe dán kan yọ náà lẹ́nu kan ṣe gbogbo ẹ̀ sẹ pé kò sẹ́ni tó bá fẹ́ sùn wàá máa rẹ́rìn títí bàbá tó máa wá dá wọn lóhùn eléyìí náà pè ní amókùn amókùn yẹn ìtumọ̀ ẹni pé kò sí mọ́tò láyé àtijọ́ kò sí ṣọ́pà kò sí plane kò sí nǹkan kankan àwọn yẹn ọkùnrin bíi mẹ́rin géńdé méjì wọn á gbé méjì lẹ́yìn àwọn máa gbé kábíyèsí làkébí ti ń dá fíìmù yẹn àwọn máa gbé kábíyèsí títí lọ sí àjò tí a bá ń lọ nígbà yẹn lọ ṣẹ́dá àwọn tó wà ń sàlẹ̀ yẹn tẹ bá lórí ìkejì mi àtúrí mi ẹni tó bùlà ń jẹ mẹsẹ̀ ẹni tó ń bùlà ó ń jẹ mẹsẹ̀ ẹni tó bùlà ó ń jẹ mẹsẹ̀ ó dẹ̀ ní agboolé kọ̀ọ̀kan tí wọ́n ti ń jẹ ẹmẹsẹ̀ ibẹ̀ náà tó máa mú náà tó máa mọ́ ẹmẹsẹ̀ wá sí àfi pé ah, ọmọ bíbí àbí àbí fẹ́ jẹ ẹmẹsẹ̀ o tó bá nẹ̀tọ̀ sí wọn á fi jẹ́ bí èèyàn ṣe ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ béèrè yìí ìtumọ̀ ẹni pé àwa ni là ń sọ bàbá wa Adéyẹyẹ ní Tòǹgbòsì àwa ni mi tájọ́ ga tó ọ ni béèyàn ti jẹ́ nìyẹn any question. ṣé ẹ lè sọ fún wa ta ni olórí olórí ọba ilẹ̀ Yorùbá. ẹni tó jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá ni bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Ọbadéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá the second bàbá wa ní olórí aládé gbogbo gẹ́gẹ́ bí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn ni pé àrè tó wà lórí bàbá kì í ṣe pé kí wọ́n máa ń gbé lọ sí òde ẹ̀kan lọ́dún ló máa ń jáde ó ní bàbá fi ju ó ní bàbá wa Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá the second ó ló fi ju gbogbo lọ́balọ́ba lọ. New Palace, niya. the sun is not in our favor at all. We're done at the palace and right now we are at Morimi Ajashoro. Here is Morimi Ajashoro statue and this is the beautiful place uh, they did for her. We actually paid to get in here and in the palace we paid a lot man anyway it was worth it uh, we learned a lot about our culture the statue is 47 feet tall wow that's really tall uh, <laughs> Shagun is right there and it looks pretty small <laughs> look at Shagun beside the statue <laughs> wow that's crazy small anyway we have to climb, and if we want to climb, I will have to off my sneakers. So let's go up and see. So guys, a little stairs to climb That Shegun behind the statue. This is Morimi Ajashoro. ìtànmọ́rẹ́mi ní ṣókí a máa sọ fún yín mọ́rẹ́mi jẹ́ ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ nígbà wáṣẹ̀ ọmọ Ifẹ̀ náà ni mọ́rẹ́mi o ṣùgbọ́n mọ́rẹ́mi ó bí ọmọ kan ṣoṣo tó ń pè ní olórogbo nígbà wáṣẹ̀ tí àwọn àlejò máa ń wá láti ọmọ ajá alẹ̀ nílùú Ilé-Ifẹ̀ nígbà tí wọ́n wá sí ìlú Ilé-Ifẹ̀ káràkátà ni arábìnrin yìí ó wá rí i pé ń dùn pé báwo ni wọ́n fẹ́ máa kó àwọn ọmọ bàbá wọn ní ní ọrú ní ọjọ́ ojúbù mẹ́kùn ibẹ̀ ni tó máa ń kó àwọn èèyàn gbà yẹn lọ ọjọ́ màmá ọ̀nà máa ń ná ọjà yẹn ó wá fi ara ẹ̀ bíbẹ̀ kó tó fi ara ẹ̀ sílẹ̀ ó fẹ́ kan kéjì ó tọ́ lé aláwo lọ àwọn ni pé tó wá fi ọmọ kan tuntun tó bí tó jóló rogbo pé tó bá fi sílẹ̀ bẹ́ẹ̀ ni kó wọ́n máa ṣẹ́gun ó wá mú ọmọ ẹ̀ gbà tó lọ sí wọ́n á mú wọn náà papamọ́ra mo rí mi dẹ̀ fáìn bí mọ̀rẹ́mi yìí bó ti lọ sọ́dọ̀ wọn kà mọ̀ dé iwájú ọba lọ́jọ́ àwọn olórí ibẹ̀ àwọn ni pé ah obìnrin ló fara nítorí yìí kó o máa fi ṣe aya òun náà bá jọ̀wọ́ rẹ̀ fún olórí yẹn ìgbà tó jọ̀wọ́ rẹ̀ fún tán ó wá ní pé ah kí ni àṣírí agbára tí ẹ máa ń lò tẹ fi wá máa ń mú àwọn wọn bá yí pé báyìí báyìí ni ó wá sọ àṣírí agbára fún mọ̀rẹ́mi mọ̀rẹ́mi wá sáré wá sífẹ̀ ó wá sọ pé kàbá báyìí báyìí báyìí ni nígbà tí wọ́n ń bọ̀ láti wá láti wá jalè sí wọ́n máa ti nọ́mbà wọn ní ara bí apá wọn ti jábọ́ nìyẹn bí ibẹ̀ ti ṣẹ́gun nìyẹn wọ́n á ní pé sẹ́yìn pé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kan tó bí olórogbo sẹ́yìn pé ó dẹ̀ ó wájà àwọn ni pé kọ́mọ̀ gbàgbé arábìnrin yìí pé arábìnrin yìí ló ṣe oore fúnfẹ́ àdìbà yẹn láti máa ń ṣe ọdún mọ́ rèmi yẹn láti máa ń ṣe ọdún mọ́ rèmi ó la máa ṣe ní on twenty five tó máa tán náà sàn ní on twenty five on on on twenty nine ni ó máa sọ pé bókú lọ gbárùn lọ. twenty five ló máa tán náà. ẹ ló máa tán náà sàn. ọmọ á ṣe gbẹ́kú lọ gbárùn lọ ní twenty nine. bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ máa gbẹ́rù rẹ̀.